ìjọ àmàdíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o àmàdíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múri tádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amàbí alẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà tí gbogbo wa lọ́ọ́ máa dájú fún kúrọ́ọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ́ọ̀nì gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa ká má di kété ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza zagulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà ó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ṣe rẹ̀ ni Súfì máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́jú bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó jálajàla. ọ̀rẹ́ mi ló lọ́dọ̀ ẹ̀ yóò wọ́n jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ fúnra ẹ̀ lọ́dọ̀ ẹ̀. ara wa ni onítúbí bóde wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára jàlá. ọ̀sẹ̀ tó yẹ kó lè ní ìgbà tó kó pọ̀ ìgbà tó yẹ kó pọ̀. lọ́dọ̀ rẹ̀ kò ní lọ́dọ̀ rẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ fúnra ẹ̀ ló ń sọ ẹ̀. ara wa ni onítúbí bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àkọ́rọ̀ ó lè wọ́n tó yálà jàlá.

ara wa ni onísùnfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. máa ń ó lè wọ́n tó yára jàlá. ọ̀sẹ̀ tó yẹ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. tó fi máa ṣe rẹ̀ ni tó máa ṣe rẹ̀ ni. ó lè kó sẹ́yìn bá ó lè wọ́n tó yára jàlá.

ara wa ni onísùfì ni ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. sùfì sùfì máa ṣe rẹ̀ yìí sùfì máa ṣe rẹ̀ yìí ó ní kó sẹ́jú bá àbọ̀rùn ní wọ́n tó yálà jàlá. ọ̀sẹ̀ tó yẹ kó lè ṣàkóso onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò wọ́n yẹ ara yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúfin ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfin ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfin ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọ̀sán ọjọ́ òní tí í ṣe yamu fulafa ọjọ́ kọkàndínlọ́gbọ̀n twenty ninth oṣù kẹta oṣù rọ̀bíù al-awwal ọdún 1444 mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín àsòfíà zátù tọ̀ríkọ khalafat al-islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh Zekola, Shafi'i hafizahullah nípa Sufiya episode sixty nine episode sixty nine episode sixty nine ní àná lọ́sàn-án àná ṣẹ́ríù tí mò ń ṣe lọ́wọ́ abala méjì ni abala àkọ́kọ́ <clears throat> abala ibi tí mọdẹrétọ̀ wọn tàbí rọ́ìbù wọn olóòtú ètò wọn tó ti sọ wípé òun fẹ́ bi afa zekiolá ṣáfì léèrè béèrè kan nípa súfì tó jẹ́ wípé ẹni tí ó bá ṣe súfì rí kò lè mọ èsì rẹ̀ dáadáa mo dẹ̀ ṣe nákìdù yẹn mo dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn wípé ọ̀rọ̀ àìmọ̀ àti ọ̀rọ̀ aláìmọ̀kan ni mọ̀dírétọ̀ sọ nítorí wípé àwọn èèyàn ń lẹ́kọ̀ọ́ wọ́n sì ń ṣe research albaf alaelimi wọ́n ń ṣe sínú agbo tí wọn ò belong sí wọ́n dẹ́ àwọ́dù wọn ní excellence excellence wọ́n àwọ́dì wọn ní mumtaz imtiaz sódò ni wọ́n kọ nípa pírójẹ́tì wọn ni wọ́n fi lè lẹ́tọ̀ọ́ sí excellence ẹ́ ìyẹn lè mọ́ wà nínú agbo kan tí ó sì ṣèwádìí nípa nípa agbo mìíràn pẹ̀lú ìmọ̀ tó ní ìmọ̀ èdè agbo mìíràn yẹn tí ó sì fi ṣe ìwádìí lórí ẹ̀ yóò sì sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò sì máa ṣe wẹ́kú ohun tí ń ṣẹlẹ̀ nínú agbo náà mo sì mú àpẹẹrẹ wá àpẹẹrẹ tí mo mú wá lánàá ń lọ bíi mẹ́rin àpẹẹrẹ nìkọ́ṣù láàrin mi àtàwọn súfí méjì tó dá sí pé àwọn ń ṣe súfí ohun tí wọ́n sì ń ṣe àkọọ́lẹ̀ tí ń bẹ fún wọn ò kárí ọ̀rọ̀ wóróworó míì tó tún jẹ́ odidi irọ́ míì wọn ni wọ́n gbé sí ẹ̀mí wọ́n gbé sí inú ọpọlọ wọn kódà ta tó rí ètò tó lè kọ́ síta tó publish ìwé lórí ẹ̀ tó pèrè ní mokadam bàbá onílé alájà mẹ́ta ní agúgù ọ̀rẹ́ méjì bàbá onílé alájà mẹ́ta mokadamu ni ẹni tí ó pé tí sheu amúdá sọ ni pé lójú ayé ló ti pàdé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó oorun atọ́hún àtìyàwó rẹ̀ èmi tí mo wá gbé tí mo ka síra wọn mo wá ń jẹ́ kó yé wọn wípé ojú ayé lólò ti pàdé rẹ̀ kì í ṣe ojú oorun. kẹ́nìkan wá sọ pé òun fẹ́ di mílíọ̀nù ìbéèrè nípa bí tìjáníyà ti bẹ̀rẹ̀ kọ́ wá ní mi ò lè mọ̀ àti tó bá gá sí pé mo ti rìn lójú ọ̀nà náà rí àìmọye ń tó wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjáníyà tí ọmọ ìtàn bó ti bẹ̀rẹ̀ wọ́n kàn yóò gbàwèrè yóò sì gbàwèrè kò jù báwọn lọ lọ́nà bá ń dáwọ̀ èrè ẹ sí so ayanjú yẹn báyẹn ọ̀rọ̀ tí sheikh zikulẹ́sà fi wá fi fèsì ìyẹn ni mo wá yanjú lọ́wọ́ torí pé oníbèrè bí wọ́n léèrè pé ẹ̀mí gbígbé dídákú ṣíṣe bí wèrè yíya wèrè lójú ọ̀nà tọ̀ríkọ̀ súfí ṣé kí ni wọ́n rí sí i sheikh dikula shafi wá ń sọ wípé tó bá jẹ́ súfì ti tànẹ́bì kò sí yẹn bẹ́ẹ̀ mo dẹ̀ sọ pé ẹ má jẹ́ gbọ́ súfì tànẹ́bì mọ́ lẹ́nu yín títí tẹ́ fi mú àdíìsì kan tàbí àyà kan wá tànẹ́bì ti pronounce the word àsòfìyà tàbí àtàsọ̀wùfù ohun tó yẹ ká máa gbọ́ lẹ́nu yín pẹ̀lú ìmọ̀tẹ́ ẹ̀mọ̀. òun ni súnà ìyẹn ni ó wà derived nínú Quran torí pọ́lọ́ pálásẹ̀ pé ẹsẹ̀ lójíṣẹ́ ẹ̀ ni ẹsẹ̀ lójíṣẹ́ ẹ̀ ni ati lọ́yọ̀ ọ̀rọ̀ mi ẹsẹ̀ lójíṣẹ́ ẹ̀ ni àti ùláwọ̀ àti ó túmọ̀ sí pé separate two things nìyẹn two separate things ọlọ́run àátẹ̀lé nínú Quran ànábì àátẹ̀lé nínú hadisi rẹ̀ àátẹ̀lé nínú rẹ̀ so a fi ké nínú kí ó tàwà ké òun ni pé ìlànà ànábì orúkọ tá a máa pè òun ni ànábì hadiyu ànábì a máa ń ní súnà ànábì a máa ń ní hadiyu ànábì. ok kódà nígbà tí mo lè pè ní tọ̀ríkọ̀ ànẹ́bí tọ̀ríkọ̀ tó rọ̀sùn sọ̀là ọ̀sọ̀là èyàn tó mọ̀ sí tọ̀ríkọ̀ sùn but ọkọ̀ tó gbajúmọ̀ jù tí ó jẹ́ mùsùlùmí àlìsílámì fún àwọn nǹkan tí àwọn òkọ̀ṣì lára ànẹ́bí là ń pè ní sunna ànẹ́bí sunna ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òun náà sì pronounce kẹ́límà súnà pé súnà ní ọ̀dọ́wọ́ yín súnà mi ní kẹ́ máa ṣe. tọ́ mo wá ń fèsì lọ́wọ́ lórí ìpín kejì nínú abala kejì pé ẹni ṣùgbọ́n àwọn sufi sálíbí àwọn negative sufism àwọn lèmi lè máa gbé ẹni wá ń sọ wípé kò wulẹ̀ sígbà tí ẹ̀ ní òní gbóní súfì kò sígbà tó ní súfì òní ya wèrè bí ọ̀yà wèrè láàárọ̀ yọ ọ̀yà lọ́sàn bí ọ̀yà lọ́sàn yọ ọ̀yà lálẹ́ bí ọ̀yà lálẹ́ yọ ọ̀yà lóru torí wípé àwọn súfì tẹ́ rí wọn àwọn ni alátàfí onífàkùfà onísúfì wọn ò lè mọ́ fa nǹkan náà ló tì wọ́n lọ síbi kẹ́ máa sín tẹ̀sùn bá àjọ oníṣùfì ò lè má ba nǹkan. àwọn nǹkan tí wọ́n sì ń fà wọ̀nyí wọ́n bẹ nínú rẹ̀ èyí tó ní ó kọ àlìkẹ̀lù nínú wọ́n bẹ nínú rẹ̀ èyí tí ò ní ó kọ àlìjẹ̀nu nínú àmọ́ tó dá sí pé òǹkà tí ó fi fà òǹkà àlìjẹ̀nu ni. kódà tí onísúfí sẹ́mánikọ́ falá ìláhà illallah yóò fà títí yóò ìjàgùrì ni sẹ́mánikọ́ falá ìláhà illallah. sẹ́mánikọ́ súfí kọ́ falá ìláhà illallah yóò fà títí tí yóò fi ìjàgùrì ni ẹ̀ẹ́dẹ́gbò ló ti ṣe tó ń súnfí bá jókòó ti láìláìláìlá tí wọ́n ní kó fa pé wọ́n ní kó fa five million kí gbogbo omi ara ẹni di àṣẹ wọ́n ní kó fa ten million nínú kálúwà tó bá bẹ̀rẹ̀ tí sọ pé láìláha ìlàlọ́ láìláha ìlàlọ́ láìláha ìlàlọ́ la ilaha illallah la ilaha illallah ó fi sí díà wà nù sábà fi sí díà tù la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ó fi sí díà tù nù sábà fi sí díà tìrì. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ọ̀fíìsì jàǹtìrì nù tọ́wọ́ fi sí jìyà pọ̀ báyìí dẹ́mọ̀ gbọ́ lọ́ọ̀lọ́ tọ́wọ́ fi sí jìyà páìpù لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله ọba ti sí jẹ́ àtúntì báyìí ẹ̀ àmọ́ gbọ́ tọ́wọ́ fi sí jẹ́ sáré báyìí ẹ̀ àmọ́ gbọ́ ṣerọ́ ni mo pamọ́ yín ṣerọ́ ni mo pamọ́ yín. fídíò yìí lọ́wọ́ mi o tí máa fi báàkì bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn o fídíò yìí lọ́wọ́ mi ó sì wà ní tí ayé náà bẹ́ẹ̀ tẹ́ẹ̀mọ̀ pé àlọ́ọ̀hù wọ́n mú alifu bẹ̀rẹ̀ wọ́n mú háù ìparí

orí ó zúbi ti burú tipẹ́tipẹ́ ó ti burú tipẹ́tipẹ́ pẹ̀lú ìpèkúpè pẹ̀lú ìfàkùfà nígbà tí ọ̀fẹ́ pe lá ìláhà illallah tó wá di áhù mọ́ ọ lọ́wọ́ tó di húwà mọ́ ọ lọ́wọ́ ṣé lá ìláhà illallah ló sì ń wí òun àbóhùn wí nǹkan míì èdè tí ọpọlọ fi dàrú nù èdè tí ọpọlọ wọn tí máa fi dàrú nìyẹn ẹ̀yin náà ń rí wọn náà kéésì èmi nìkan ni mò ń rí yín tí mò ń sọ yìí ẹ̀yin náà ń rí wọn. èwo ló wá kàn báyìí o nínú wọn oníṣòfin wo ni kì í fa ìfakúfà. Agaga. tán bá fún wọn ní àwọn ọ̀pá iṣẹ́ wọn gangan àwọn sírù iṣẹ́ wọn wọ́n pè ní sírù àṣírí bíi àṣírí sàtúlẹ̀ fáàtì tán bá fún wọn lọ́pàá ẹ̀ wọ́n lè ní kí ọjọ́ kò sínú kálúà kó fa ten million sọ̀làtò lè fàásì torí kíni ó lè ní nígbà bá pa ten million ànábì ó jáde sí i yóò ra ànábì báyìí. wọ́n lè fún ní ọ̀pá jáù faratolì kamal. ìfàkùfà wọn pọ̀ wọn ò lè má jáwèrè wọn ò lè má dákú ẹ̀mí ò lè má gbé wọn ṣẹ́bẹ̀ náà rí ara wọn ní tàǹpìlẹ̀ ẹ̀ sáà rí ara wọn ní tàǹpìlẹ̀. wọn ò lè má jáde gbòlugi wọn ò lè má bugi jẹ torí ohun tí ọmọ jáde lórí ahọ́n wọn ìpèkúpè ni ìpèkúpè sì rèé ni ó ṣokùnfà kí ṣètọ́nì àlìtẹ̀nú kó wá bá wọn. nídòní bóyá bàbá olómi tàbí ẹlòmíín nù wọn ọlọ́tí bàbá olómi náà ló sọ tàbí bóyá oníkùrà ní ọ̀wọ́ tẹ́ba gbogbo tí ń sọ wípé àwọn ẹlẹ́yàá lùsùn náà jínù mọ́ dà wọ́n láàmú ọmọ tó ṣẹlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà tẹ́ rí ìgboro àwọn kan ti rìnrìn ìyàrí lọ sínú súfí kí wọ́n tó túbá wọ́n ti rìnrìn ìyà lọ sínú súfí rí wọ́n ti jẹ́ mùrí dárí lọ́dọ̀ ṣe ya ní gbogbo àsìkò yẹn tí wọ́n ti pèpè púpè yẹn àlìjẹ̀nù oríṣiríṣi ọ̀nà máa ń gbà ọpẹ́rẹ́tì lára àwọn èèyàn ó lè ọpẹ́rẹ́tì ní silent a wọlé sọ́tì lára á dákẹ́ síbẹ̀ ó lè wọlé sọ́tì ńlá kó jàlá kó jàlá ẹni tó bá wọlé sílá tó jàlá lẹ́ni ó gbé lọ́ máa dákú lórí ẹni fẹ́ dàrú tàbí kó tiẹ̀ fẹ́ kàn dàrú but in most cases jinu yóò wọlé sí ara èèyàn á sì dákẹ́ fẹ́m á dákẹ́ fẹ́m tónítàn bá ti wá ń pe àwọn ìfàkúfà tí máa fà yẹn àlìjẹ̀nú à máa jó inú rẹ̀ ó máa dùn yóò máa jó inú rẹ̀ ó máa dùn. ọjọ́ tẹ́niyẹn bá lóun túbá fóun ò pé pèkúpè má ọfẹ gbajúmọ̀ lọ́wọ́ àdìjẹ nínú àdìjẹ náà wà ní kò ní tèkẹ ìzì fún kò ní tèkẹ ìzì fún ọgọ tó ń tàn bá sọ pé òun tú bá òun ò ti sún fí mọ ìjà bẹ̀rẹ̀ nìyẹn láàrin òun àti àlìjẹ̀nú yẹn la fi ń sọ fún ọ pé o mọ́ rìnrìn ìyà mọ́gbọ̀wọ́ súfí tó bá ti gbọ́wọ́ súfí tálìgà ló bá ti sàbálẹ̀ ọ lórí olè mọ́mọ́ ọjọ́ tó bá wá bẹ̀rẹ̀ sí ní ṣe súnà friction wà ṣẹlẹ̀ friction ìjà confrontation yóò wá ṣẹlẹ̀ láàrin àlìjẹ̀lú tí ń bẹ lára rẹ àti gbólóhùn tó ń pè agbára ẹ wá lè má kà mọ́ wọn náà wò jínù tó ti ń jẹ tó ti mu lára rẹ gbogbo àtọ́ ti ń pè ìpèkúpè yẹn tó ti bọ́ ọrẹ́ tẹ́tijọ́ dọ̀rẹ́ tẹ́tijọ́ ń sùn tẹ́tijọ́ ń wọṣọ tẹ́tijọ́ ń jẹun ṣàdédé kọ wá níwọ̀ náà mo túbá o mi ò ṣe súnfí mọ́ o ọ̀wọ́ sáréjì ìbáníyà sí ni màá ṣe o gínú yóò ní gbà kò ní ṣe kí ni kò ní gbà lẹ́rọ̀ àfi tọ́lọ̀ ń bá bọ́ ọ ṣe ló kù tọ́lọ̀ ń bá bọ́ ọ tarí wọ́ọ́rọ́wọ́ ló kù bí bẹ́ẹ̀ kọ́ kò ní í gbà so ìgbà yẹn la máa ń rí kéèsì ajáta fún ẹ̀pẹ́ oṣù ajáta ni ẹ máa jẹ́ tó di ẹlẹ́à tó di alùsùn náà tálìgẹ̀ẹ́nu wá bẹ̀ sí máa lẹ́nu. àlìjọ́nù yẹn ti wà lára rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lásìkò tí ó ti invite wọn lásìkò tó wà nínú súfí. tábà sì ṣe ìsìntọ́ọ̀kù ẹ̀ tábà interview rẹ̀ ìgbà ó lọ ti débẹ̀ yọ sọ pé ó ti wà bẹ́ẹ̀ látàsìkò títí ń lọ sí mòlídì mòlídì ṣéwù báyìí mòlídì iṣẹ́ ìbúlálà ló ń lọ tí ti je sóun ó lè ní jínú búlálà ní òun ó lè ní jínú nìyáàsì ní òun nǹkan ti so má rin ìrìnkúrìn má rin ìrìnkúrìn mo rántí kéètì ọ̀kan náà ọmọ ìyá wa kan kọ́nà bá kọ́lọ̀ bá ní pọ̀lọ́kẹ́ nígbà náà mò ń gbé ní òjè àwa lọ ṣe dáálọ́gì ní ọ̀dọ̀ àwọn ṣéwù jámíù ṣéwù jámíù lójè ó gbajúmọ̀ dáadáa wọ́n ti ń bọ ṣéwù jámíù nísìn lójè wọ́n ti kọ́lé fún sàárè rẹ̀ tí wọ́n ti ń tàwáàfù bẹ́ẹ̀ ní ìsìn ní ìsìn tó bá lọ sí òjè tó gba bíi tó gba tó tagadi wọlé tó fẹ́ tàbí ó gba bí òjé ẹlẹ́kọ̀ọ́kọ̀ wọlé ó fẹ́ tó tagadi wàá kan mọ́tíláṣí ọ́fíìsì àwọn tòsí ibẹ̀ ni wọ́n kọ́ ojúbọ sàárè Ṣéhù Jamiu so some years ago tó ti lọ bí more than fifteen years at the close to fifteen years wọn lọ bá wọn ṣe dálọ́jù níbẹ̀ ọmọkùnrin yìí ọlọ́wọ́ sípayẹ́ ẹ̀mí rẹ̀ lọ́ba lọ́wọ́ ṣe súfí mọ́ ara wọn sì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ba lọ́wọ́ ṣe súfí mọ́ lọ́ba dẹ̀ ti ń wá sísàlẹ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún ọdún karùn-ún ní bá pè mí ní bá ní lágbájá ọ̀rọ̀ rẹ̀ ń tàṣe o wọ́n yẹ pé ẹlẹ́hẹ̀ẹ́ ló sọ fún mi pé rẹ̀ ń tàṣe bá sì pè ọlọ́lágbára gan ni o ń lọ́lẹ́ ààrẹ bá sọ pé à bọ́kọ òun ṣe ń ṣe kò yé òun o làbá sì lọ wò nígbà táde bẹ́ẹ̀ tó tọ́ à ẹ̀rọ náà ń bà mí ọmọkùnrin ti ó ti ó ti ń wí àwọn gbólóhùn tá a fi mọ̀ pé hàn ó àlejò ti wà lára rẹ̀ nígbà náà ayé àlè àlàálì olóògbé ni lójijì Ọba bá ní kí wọ́n mú kí wọ́n ṣe rúkúyà fún nígbà wọ́n ṣe rúkúyà fún lójú àmì wàláhì tàláì àlùjẹ̀nú gbẹ́rù ẹ̀ sọ̀rọ̀ ó ní òun ò ní bọ́ta o èyí ti rí fi ní bọ́ta bọ́ta ń torí àlọ́ o ó lòun ní bọ́ta ó ní sẹ́ ọmọkùnrin ń ìjókòó wàsífà ṣéù jámíù lóje àwọn jọmọ jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wàláhì tàlà àwọn jọmọ jó òjókòó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọjọ́ tí àbúrò yìí mọ́ kàn báyìí tó wọnú mọ́sálásí yẹn sábà wọn ṣe dìbéètì ń bẹ̀ ṣébí ni ọ̀rẹ́ ẹ̀hún yìí ìyẹn tó ní pọ́blẹ́mù yẹn tẹ́bí ìlọ́rẹ́ òun yìí sọ pé òun tú bá kò ń bi súbì òun ò ṣe mọ́ nàbá ni àá ọ́ tú bá kò ń bi súbì ò ṣe mọ́ kí ló jọ àwọn ti jọ lẹ̀kọ́ o àwọn ti jọ lẹ̀kọ́ ní o. ó ní torí náà ó ní bó ṣe fi sún fílẹ̀ yẹn tó fi tọ̀rí kan tìjáníyàlẹ̀ yẹn òun ò ní fílẹ̀ tóun o òun ò ní fi í lẹ̀ àtìgbà tẹ́mi ẹ̀ bá tó bọ́ gbogbo ń tà bá mọ̀ ká lọ sí sí òun ò ní fílẹ̀ àtìgbà tẹ́mi ẹ̀ bá tó bọ́ làwọn olùsíyà bá kò mọ́tẹ́ ah, àlìjẹ̀nú súnfí burú o àlìjẹ̀nú súnfí ọ burú má débẹ̀ ní o má débẹ̀ ní o tálùjọ́nù wọn bá ìsápamọ́ sí ọ lára wò ó hmm. àfàmì ọkọ máa jẹ pé mọ́ka wọ́n ti lọ sí rúkìyà fún ọkọ tó gbádùn tá à ń sọ fún ọtọ́ ọ̀gbọ́n o tó ní nǹkan gidi súfí làbá bẹ̀rẹ̀ sí ṣe rúkìyà fún arákùnrin wa yìí o tí mo fọkọ̀ bò láti rí gbogbo àwọn sídẹ̀sì mi ní ọmọ ẹ tí mo sọ yìí àti sídẹ̀sì mi tí tí ò tí join alikọ mi àtà at àti tí mo wà lójì. a má bẹ̀rẹ̀ rúkúyà farakùnrin a bá rúkúyà fún ààrẹ ọbalẹ̀ balẹ̀ bí léèrè àwọn tí ṣe rúkúyà fún ni òní ṣe rúkúyà o. ìwọ jínú bọ́ọ̀tà yóò ní rárá òun o. súnà yẹn òun ò lè fi ilẹ̀ kọ́mọ́ ní súnà lọ́ba òun òun àwàlìjẹ́ náà òun àwọ̀ná kò sí tọ́jọ́ o tárakùn ìbá ti gbádùn díẹ̀ kíní yóò tó rí àtì lára rẹ̀ kíní kan wá ni tó bá ti rí àtì lára rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ wàhálà ńlé tí wọ́n bá ti lè pè báyìí lórí fóònù ń bá ti pè é kí ló tún ṣẹlẹ̀ sí ọ tẹ́bà máa sunkún ohun ọmọ bí ṣe ń sòun náà ni ohun ọmọ bí ṣe ń sòun náà ni wàhálà bí jínú ṣé òjá ní ó ṣe kúrò lára rẹ̀ orí ẹ̀ la wà títí tí arákùnrin fi jáde kúrò láyé. ó padà kú sórí ẹ̀ ó padà kú sí orí rẹ̀. alálìjẹ̀nú làwọn ń súfí alálìjẹ̀nú ó ní wọ́n so ọ̀nà tí jíìnù wọn máa ń gbà rán èèyàn number one ìwọ tó bá ti bá wọn dòwò pọ̀ rí àmọ̀ràn mi rèé ọjọ́ tó bá lọ fẹ́ ṣe súnà ànábì lọ ìwọ́n tó bá ti gbọ́wọ́ rí tó ti lọ mòlídì rí tó ti jójó níyàsì rí tó ti pé kíni ó pè é tó ti pé àbíkọ́díjì láti tó ti sífìlà fún rí tó ti sífìlà fún rí tó ti bóyá sí bó ṣe pé ṣéwù àbíkọ́díjì láti tó sífìlà àgbẹ̀rún ti kó sí ọlágbáyé ìgbọ́jọ́ ń dákọ̀ ìdásà láti tó ní ṣe wù orí wọn ṣe ń pé bàrámà bàrámà bàrámà bàrámà bàrábàrá bàrámà bàrábàrá ọba wọn dá sí àrùjẹ̀nú ó kó sí ọlá <laughs> This is a candid advice sincere advice alìgẹ̀nú ò ti sàbá sí ọ lára ò ní mọ̀ alìgẹ̀nú yóò ti sàbá sí ọ ò ní mọ̀ ó ti jójó búlálà ó ti jójó búlálà wọ́n ti ẹ̀ wọ́n gbé búlálà kan jáde recently ah oh my god ṣé mo lè rí báyìí wọ́n gbé ijó búlàlà kan bọ́ ọ̀tá recently ṣé mo lè rí báyìí sá ooo ìmọ̀pọ̀rọ̀ kan ni o ta tọ́ ọ báyìí jójó ń báyìí àlùjẹ̀nu kò sí ọlá ni àlùjẹ̀nu yóò kò sí ọlá ni tí a ní ṣèwọ ní ìsinyìí tó o.

wọ́n wà lórí péjì oníkùrà ni ibẹ̀ ni mo ti rí mú bọ́nà ilé ìkọ́ orí péjì oníkùrà ni mo ti rí tí ọkùnrin méjì àtòbìnrin kan báyìí tí wọ́n kọ eh, bulala kamukamu bulala jakujaku bulala sakusaku tọ́ ọ bá ti bá wọn dójó rẹ̀. sọ́rí okóbára rẹ̀ okóbára rẹ̀ aláwọ̀ kí n padà rí létà máa fi hàn wá so kókó tá sọ ni wípé ẹ bá ti ṣe súfírí tó fẹ́ kúrọ̀sì sínú súnà lẹ́bí ó wà advisable pé lọ ṣerú kúyà so that àlìjẹ̀nú yẹn fún bí wọ́n ṣe túbà yẹn òun náà lè bá tiẹ̀ lára rẹ̀ wọ́ọ́rọ́wọ́ kò ní padà máa dà ọ́ láàmú mọ́ ó ti yé ọlọ́ọ̀jẹ̀ ọgbọ́ ọlọ́ọ̀jẹ̀ ọgbọ́ tọ́ jẹ̀mọ́ onísúfí lónìí orin onísúfí lónìí ijó mísíkì àwọn tàbá ti ṣe súfì rí tó jó lórí wọn rí tó jẹ́ akọrin wọn agbẹrin wọn onílù wọn ó ṣe é ṣe kó o ti gbàlejò sára ẹjá wa tẹ̀wájú ṣòkókò ọ̀rọ̀ wa ni pé ẹni gbígbé dídákú ìfèdèfọ̀ mo mọ̀ tí ẹ̀rí tó fèdè fọ̀ náà ní mo rí tó fèdè fọ̀ láìpẹ́ yìí tó fèdè fọ̀ ó ń súnfún tó fèdè fọ̀ onari ẹ̀wò kẹ́ẹ̀fì mọ̀ pé ó súnfún wọn ò gbọ́dọ̀ mọ́ yàwó rẹ̀ kí ni wọ́n èkún ta ló bá yẹ kọ́wọ́ kọ́ yàwó rẹ̀ bí ò ta ló yẹ kẹ́mi ò gbé ó súnfún kan rẹ̀ ọ̀yà ẹ máa wò ó ok bọ́. Thank you. báwo bẹ́ẹ̀ kẹ́ ẹ rí dáadáa ní o ẹ tẹ̀sírí bá ó ń súnfínú o ó ń súnfínú ló di ẹ́lì ẹ́lì o àníwọ̀n ò lè mọ̀yà wèrè mo mọ̀ ń súnfí dáadáa mo dáwọn ọmọ dáadáa wọn ò lè mọ̀yà wèrè táwọn ìyàbá tún ya wèrè bí ò tó ń súnfí lọ́lá ìfàkùfà àwọn tẹ́ máa ń fà kí ni wí ní ìsìn ṣé bí mùsùlùmí ti máa bẹ̀ lọ́nu ṣé bí mùsùlùmí so aláwọ̀ sànù wa o ọlọ́run má jẹ́ kí sufi ọ̀hún má jẹ́ òwú jáde nínú ìran wa o. ẹ já lọ sí ọ̀dọ̀ àfáàsì ìpínlẹ̀ ṣáfì ẹgbọ́n tí wọ́n fẹ́ sọ fún wa. lọ torí ọ̀rọ̀ pọ̀ ní ẹnu òdòdó àwọn béèrè yìí náà lè wà tó yẹ pé olè wọn jáde gẹ́gẹ́ bí aṣọ títẹ́ mo fẹ́ gba owó aṣọ funfun mu ṣíṣe ìbọ̀rẹ́mi ló máa wá bẹ̀ ní kí àdúgbò tó gbogbo ní gbogbo tí àwọn tí wọ́n ń àwọn kan ní máa tọ́ka sí ìdìbò náà nílẹ̀ pé àwọn àdéhùn àwọn afẹ́sìn wọn jẹ wọn fi hàn para aná àtọ́pẹ́ kàmùkì ayọ̀ gbogbo wọn á sì gbà láì dá irú àwọn àjọ kan fẹ́ pé bóyá ẹni wà ní kòlí lórí àbíṣègbè nígbà ìjọ lórí aṣọ yẹn ó lọ mí ìtọ́gbọ́n ìwé sọ̀rọ̀ yẹn ó lọ mí ìrìn kakó lẹ̀ ọ̀pẹ́ ìjọba màdá wà láyé kakó lẹ̀. àwọn àdìkáwò yìí náà ti ń bẹ tí wọ́n yé tí àwọn tí àwọn àbá ń takò wọn àní wọn tó yọ kúbẹ ìyàkúbẹ ìyàkúbẹ ìyàkúbẹ ṣe gbọ́ nǹkan tí àfáàzì ìpínlẹ̀ ṣáàfì yìí sọ mọ̀dúrítọ̀ sọ pé wọ́n máa gbọ́wọ́ wọ́n máa ń tẹ́ aṣọ funfun sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kí ni wọ́n rí sọ sí yẹn afáàdìkú lẹ́sẹ̀ àti wọ́n máa ń fèsì wípé àwọn nǹkan táwọn èèyàn rí náà yẹn tẹ́ fi ń ta kò wọ́n pé àwọn nǹkan tá a rí nìyẹn tá a fi ń ta kò wọ́n pé àwọn àfẹ́ẹ̀sì ò faramọ́ gbogbo wọn wọ̀nrán yẹn pé àwọn àfẹ́ẹ̀sì wọ́n sọ pé kí wọ́n yọ àwọn yẹn kúrò ń bẹ́ẹ̀ àǹtí asọ́ọ̀lẹ̀ kí wọ́n yọ kúrò ń à ń gbọ́wọ́ kí wọ́n yọ kúrò ń àwọn gbólóhùn tí wọ́n máa ń wí tí àwọn ṣíríkù wà nínú ẹ̀ kí wọ́n yọ kúrò ń bẹ́ẹ̀. àfáàtì ìpínlẹ̀ ṣàfi ọlọ́ọ̀já láti gẹ̀ẹ́ tí wá ń sọ tí wọ́n yọ mẹ́ ṣé wọ́n yọ gbígbọ́ ọwọ́ kúrò lójú ọ̀nà tọ̀ríkọ̀ súfí ṣé wọ́n yọ kúrò nínú rẹ̀ yọ àdéhùn ti yọ ni. bọ́ọ̀sì tìjáníyà ó gbọ́wọ́ dòní bọ́ọ̀sì kọ̀dìríyà ó gbọ́wọ́ dòní bọ́ọ̀sì ṣàbìlíyà ó gbọ́wọ́ dọ́là wọ́n yọ kí ni. títí aṣọ funfun sílẹ̀ lọ́dọ̀ àwọn tìjáníyà tí wọ́n ti yọ kúrò bẹ́ẹ̀ ni wọn ò lè yọ kúrò bẹ́ẹ̀ dọ́là wọn ń tàtọ̀ wọn lẹ̀ lọ. àwọn gbólóhùn ẹbọ àwọn ẹbọ tí ẹ máa ń wí nínú àwọn wọn tí wọ́n yọ kúrò tọ́lá àmọ́ òun ò pé ń sórí aṣọ. àtàwọn àròlé rẹ̀ téńtì bọ́dí àtẹ̀mí ẹ̀ lórí aṣọ ó sì ń gbà káàkiri bẹ́ẹ̀ ní gbogbo àyè ní gbogbo àsìkò ṣé wọ́n yọ kúrò wọn ò lè yọ kúrò. àkídà pé húwà húwà húwà húwà kúrò níbo wọn ti yọ ta ló yọ wọn ò yọ kúrò ń àkídà pé wáàyí sì ń sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ó ń tẹ̀wájú lẹ́yìn ikú ànábì ṣé wọ́n yọ kúrò wọn ò yọ kúrò ó sì wà mẹ́dùn ni wàhálà ìwọ̀n ò lè yọ ìwọ lọ́ọ̀yọ́ rẹ̀ kú ìtọ̀rí yálà àtọ̀ríkọ̀ tìjàníyà ni o kọ̀dìríyà ni o ṣàbílíyà ni wọn ò lè yọ nǹkan kan kúrò mbẹ̀ ìwọ ló yọrẹ kúrò mbẹ̀ ṣé zikure ṣàfi nígbà tẹ́yìn rírì kúrì nínú kọ̀dìríyà jọ kìnìún àná tẹ́ ẹ ṣàkíyèsí wọn sí pé wọ́n yọ ẹ bọ́ tẹ̀wá sọ fáyé tẹ́ ń bá yọ ṣebí nítorí pé wọn ò yọ lẹ́sìn kúrò mbẹ̀ onísúfì ò lè yọ onísúfì ò lè yọ òṣì tó ń ṣe kúrò nínú ẹ̀sìn kò lè yọ kúrò ń bẹ̀ ẹ̀yin lẹ máa yọra yín kúrò nínú òṣì òun. kódà tó ń tún bí bá tiẹ̀ fẹ́ yọ kúrò inú tí àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ inú tí àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀. torí pé tìjàníyà ní tíà kọ̀dìríyà ní tíà ṣàdìlíyà gbogbo àwọn nǹkan tẹ́ ní kí wọ́n yọ kúrò lójú ayé yìí tó wà ní tí àwọn ọ̀rẹ́ dì ọ wà ní tí àwọn ọ̀rẹ́ dì kò yọ kúrò èèwọ̀ ni wọn ò yọ kúrò tẹ́ bá yọ kúrò bẹ́ẹ̀ súnfítán nìyẹn súnfítàn nìyẹn tẹ́ máa yọ kúrò ń bẹ̀ wọn ò lè yọ kúrò kẹ́ ẹ lè mọ̀ pé wọn ò lè yọ kúrò ń bẹ̀ nínú èyí tí mo fi mọ̀ pé wọn ò lè yọ kúrò ń bẹ̀ rẹ̀ nígbà tí àwọn àfa lágbàáyé tí wọ́n ṣe research lórí tìjàníyà nínú àwọn tí àti wọ́n lò tí ànàbàgbọ́ àwọn ni gàwárùlì màá ní wàbùlùbùlì àmà ní àti sẹ́rù rẹ̀ kìtàbù rìmáà àwọn afá àtẹ̀tí àbọ́ta tán wọ́n sì ń tọ́ka sí sọ́fà ojú ewé tọrọ wà lótíà kí làwọn súnfí ṣe àwọn ń súnfí lọ da ojú ewé tí àyẹrú wọ́n dàrú jáwọ̀ sí táàmì tí mo gbé táàmì méjèèjì tí mo dìsílẹ̀ ràn wáyé ipe tí àkọ́kọ́ mọ́sínà wà kẹríyá mọ́sínù yẹn wọ́n fi sínú atọ́ka báyìí ṣẹ́ríù wọ́n fi gba létí èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní ìsìn odidi mọ́tínù ó kojú péèjì mọ́tínù wá mọ́tínù tù ṣẹ̀rí wá ṣẹ̀rí tù dípò mọ́tínù wá ṣẹ̀rí wá mọ́tínù tù ṣẹ̀rí tù so ìtọ́ba jẹ́ page ten nínú ìtijọ́ ó lè jẹ́ page twenty nínú títì tòde òní. o tó bá jẹ́ page hundred nínú tijọ́ ó lè jẹ́ page ten nínú tòní dípò kí wọ́n yọ gbogbo orí burúkú wọn kúrò bẹ́ẹ̀ wọn ò yọ kúrò wọn ò yọ kúrò wọ́n da ojú ewé tí àrú ni káyé lè bá ní sọ wípé àwọn àfáà súnà yẹn rọ́ ni wọ́n pa máwọn o àwọn ti wojú ewé yìí o kò sí bẹ́ẹ̀ o wíyàrá wọ́n dojú ewé tí àrú ni lẹ́tà kan báyìí wọn ò yọ áràfin kan báyìí wọn yọ kẹ́límà kan báyìí wọn ò yọ júmúlà kan báyìí wọn ò yọ kúrò mẹ́ àfàdìpínlẹ̀ ṣàfi wọn ò lè yọ kúrò wọn ò lè yọ. tí wọ́n bá yọ gbogbo sí kọ̀dákò ní sùfí tí wọ́n bá yọ kúrò bẹ́ẹ̀ nǹkan kò ní sẹ́kù lẹ́mọ̀ ṣáàtì nǹkan kò ní sẹ́kù lẹ́mọ̀ tí wọ́n gbẹ́ sùfí kí ni àwọn nǹkan fẹ́ bàrù súfí àkídà burúkú tí a máa yọ kúrò mẹ́ kò ní sẹ́kù àkídà kankan mọ́ fún súfí tó ń súfí bá fi lè yọ àkídà rẹ̀ kúrò nínú súfí kò ní sẹ́kù àkídà kankan mọ́ nínú súfí ẹ̀sìn lẹ́ni ìkejì àwọn ìbàdàtù alìbìdìríyà àwọn àrọ́ọ̀dù wàzáhìkù alìbìdìríyà tí ó ń súnfí bá fi lè yọ kúrò ń bẹ̀ nínú súnfí kò sẹ́kù kankan mọ́ tí wọ́n máa kà tí ó máa jẹ́ pé ọ̀tọ̀dà wọn súnfí ló ti wá nù kò sẹ́kù mọ́ nù tí fi dismiss sọ̀rọ̀tún lè fásitì tùndínà kámílà dàlélù sẹ̀fì jáfàtìlì kàmálì aláàmà áńtàlìkúlì tán dismiss gbogbo ẹ̀ tí wọ́n bẹ́rì gbogbo ẹ̀ kò sí nǹkan kan mọ́ tó jẹ́ àwòrán ìṣòfíà mọ́nù. tẹ́mbàtúwà lọ́rẹ̀ yọ gbogbo àwọn ìṣesí ibú wọn bíi halluwa bíi mòlídì tẹ́wà ti yọ kúrò mbẹ́ kò sẹ́kù kankan mọ́ nìyẹn ẹ̀rọ anìkan máa ń pẹ́ fún oníkí wọn yọ ṣé wọ́n ti á yọ ṣé wọ́n ti yọ ẹ sọ fún wa kò sí ọ̀nà àbáyọ kankan ju pé kí wọ́n tún bá kó òbí súnfí lọ àwọn tẹnu wọn sọ̀rọ̀ bí súnfí wọn ò lè yọ gbogbo orí burúkú súnfí à wọn ò lè yọ tara lẹ́rí tó ti yọ aṣọ funfun kó olùgbọ́n tọ́ríkọ̀ tìjà níyà aṣọ funfun títẹ̀ ta ló ti yọ kúrò ń bẹ̀ wọn ò lè yọ sọ̀rọ̀tùlì fàátì wọn ò lè yọ kò yọ jáwù haratùlì kàmẹ́lì wọn ò lè yọ kò yọ. ẹ wá ní fi ń tako wọn nù bẹ́ẹ̀ ni ẹ̀sìn ló ta pọ̀mọ́ kì í sàwà ẹ̀sìn ló ní kíní yẹn ò da èyí yọ rẹ̀ fún òun ni bí ìgbà tẹ́lẹ̀ gbá bá náà fẹ́ẹ́ kìrìsẹ́nìtì tí wọ́n bá sọ wípé ọ̀dà ọ̀yọ́ mẹ́ta lọ́kàn kúrò ńbẹ̀ ọ̀yọ́ pé jésù lolúwa tó lùgbàlà ọ̀yọ́ kúrò ńbẹ̀ ọ̀yọ́ pé jésù kú fún ọ lórí ìjà àgbélébù ọ̀yọ́ kúrò ńbẹ̀ ọ̀yọ́ kí ló kù nu kìrìsẹ́nìtì kò kù mọ́ so wọn ò ní yọ ìwọ náà yọra ẹ̀ kúrò nu kìrìsẹ́nìtì ìwọ náà yọra iwọ kúrò ma yọ ara rẹ kúrò nínú súfì ìwọ ló rẹ kúrò nu kìrìsẹ́nìtì wọn ò lè kúrò ń bẹ́ẹ̀. wọn ò lè yọ kankan kó nú súnfí bó ṣe wà láti ṣẹ̀ṣẹ̀ kọ́kẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà ni ó sì máa rí lọ sí sí láíláí. kò ṣe é yọ ìwọ ló yọra rẹ ó ń súnfí ò lè yọ kankan kúrò ń bẹ̀sẹ̀ máa yọra rẹ ẹ fún ní àpẹẹrẹ kan ní ọjọ́ kan ẹnìkan wá bá mi ó ní àwọn fẹ́ tẹ ìwé àdúrà kan fún olóògbé kan olóògbé náà ẹnìkan tó ló kọ́ lùbàdàn ni ọlọ́run wá fẹ́ tẹ ìwé àdúrà yìí in memory of olóògbé náà ó ní kí n wá dákun kí n bò ń yiri ẹ̀wù àkọ́kọ́ náà ìwé àdúrà tó mú wá yẹn àdúrà pọ̀n bẹ̀rẹ̀ gẹ́dẹ́ kí wọ́n bò yiri ẹ̀wù kí n bò select bíi twenty or forty níbẹ̀ táwọn obìnrin ti bọ́ ta mo bá ní òkúrú ẹ fi orí tébù màá yẹ̀ wò létà mo yẹ̀ wíwò mo rí pé àwọn àdúrà nákàlì àwọn àdúrà nsúfì ló kúnnù wíwò mo wá pé ẹ̀ tó mo wá bàbá ṣẹ̀rí ohun tó bá ṣe rì píà ohun tó bá mọ níwọ̀nba ló ṣe rì píà right off ní nǹkan tí ń jẹ mọ́ right off ẹ right ẹ off kò jẹ mọ́ rì píà ìwé tẹ́ ẹ mú wáyìí oríṣi àdúrà méjì ló wà ń bẹ̀ àdúrà àwọn oníṣúfì àti nákàlé àwọn aláṣìírí ìkákan òwúlò nu tí àyè ìkákan ò ṣe é píìkì ń bẹ̀ ìkákan ò sílẹ̀tì ń bẹ̀ my advice ni pé ẹ lọ mú isnuli muslim ẹ wọ́n ló tóbi mo ní kò le ẹ mú tíra ìsìnù muslim kẹ wá lọ mú kẹ lọ mú azikaru sọba wàlìmọ̀sá azikaru sọba wàlìmọ̀sá nìkan kẹ wá píríntì ẹ̀ ọ̀nà àbáyọnù bọ́lá ọdún fi ṣèrí nù. hello. wàhálà sọ̀rọ̀.

ẹnìkan ní kò rọ meji méjì àti méjì ṣé e, èmi àti ẹ agbọ́sọ̀rọ̀ tó jọmọ́ gàdì àbá agbọ́sọ̀rọ̀ tó jẹmọ́ sírí. èrò ọ̀gbádùn ọ̀gbádùn ọ̀rọ̀ wo lẹjọ́ ń sọ tó fi sọ pé kọ́ ọ̀gá ọ̀rọ̀ wo lẹ́jọ́ ń sọ ayé wo ní ti ọ́ sọ ọgbọ́n tí mò wí sá tọba gbọ́n tí mò wí ọ̀tún nínú ọ̀sọ́ wòròwòrò ọ̀gbádùn àmì pé ọ̀gbádùn bẹ lára rẹ̀ irú ta lọ lọ bá tó ní kọ́ lọ ra sí kọ́ lọ ra ọ̀gà irú ta ló lọ bá ta lẹ́nu ta ló ń tọ̀ tó lọ bá kí ló wí máa gbọ́ tí mo sọ fún ọ máa gbọ́ tí mo sọ fún ọ ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ rẹ òun ṣe onísúnà ní àbò níbídíà kìí ṣe onísúnà tó kọ́ ọ̀gbádùn wàláì ò gbádùn tó bá gbádùn tó bá pẹ̀rẹ̀ ló ń súnà ò ní mọ́ bídíà lọ́rẹ̀ olóòṣè súnà ọ̀wá lọ bá ẹnìkan o pè lọ́rẹ̀ rẹ ó ní kọ́ lọ wá sí àti ọ̀gà kọ́ lọ kọ́ lọ gún kọ́ kọ́ kọ́ máa fi mú kọ́ àbí ó sí pé tó bá ọ lọ bá ọba sọ pé ọ̀rẹ́ rẹ ni so ọ̀rẹ́ bú ò tí ìjọ́ rẹ̀ bú lẹ̀ aláta wínú òpìrẹ̀ ló ń súnà oníbídí àlọ́wáyàn lọ́rẹ̀ kí ni tí ń sí ọ́ kí ni kan tí ń sí ọ́ wà láàrin ti ẹnu kí ni tí ń sí ọmọ bí ọ́ lérè kí ni tí ń sí ọ́ sọ tí ń sí ọ́ fáyékáyé ó gbọ́ ọ̀gbọ́n tí mò ń sọ o kí ló kí ni tí ń ti yọ́ tó fi lọ bá ẹnìkan tó fi ní kó ọ̀rọ̀ ọ̀gá tí kí ló kọ́ kí ló dákọ̀ náà sí kí ni tí ń ṣe ọ́ tó lọ sọ fún un. kí ló wí. dàbẹ́tìsì ní sí ọ́ dàbẹ́tìsì dàbẹ́tìsì ní sí ọ́ lọ́wọ́ ní kó ọmọ di asín kó ọmọ di ọ̀gá diabetes ní ń sí ọ́ ìṣí ń sí ọ́ ju diabetes lọ tẹ́gbẹ́ diabetes ní bá ń sí ọ́ ọ̀ lè lọ mú orógbó kọ́ ọ jẹ orógbó kọ̀ọ̀kan lójoojúmọ́ kọ́ ọ lọ mú àbèrè àbèrè gbígbẹ kọ́ ọ lọ kọ́ ọ máa kọ́ ọ máa fi mú ẹ̀kọ́ gbóná àbèrè tí má koro kí ló wí ọ sì sọ pé wèé lò nǹkan bá ń tí ẹ ọ̀wà tí ìlẹ́kọ̀ọ́ pé èèwọ̀ lásí ọlọ́run jẹ́ gbádùn o ara táà wínú wọ́n ń súnà ọmọ ń bí díà lọ́rẹ̀ ẹ kò bọ́ra yín náà ni torí tí alákatá bá ń jẹ nínú bí ìlú ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀ ń bí díà kò sí àràmù ń súfí kò sí àràmù ń súnà nìkan wà ń súnà nìkan ni àràmù wà dàbẹ́tíìsì ó ti kan asín ó ti ṣebí tí ṣúgà bá pọ̀ jù nú ara náà ń pè diabẹ́tíìsì ó sì rẹgulétì ẹ̀ pẹ̀lú kọ́ ọmọ jẹ nǹkan tó bá korò bí kọ́ ọmọ jẹ wúro bí kọ́ ọmọ jẹ orógbó bí kọ́ ọmọ jẹ àbèrè àwọn home remedy míì náà tún wà tó jẹ mọ́ ewé àtegbò tí wàá kì lágbo táwọn èèyàn mọ̀ tó lè máa ṣe é ẹ bá fẹ́ ṣògùn owó ni mọ̀mọ́ tẹ́ máa ń júwe asin fún tó bá fẹ́ ẹ tó bá fẹ́ ṣògùn owó wọn a máa júwe ọ̀gá fún ẹ bá fẹ́ ṣe ògùn ẹ ẹ bí ògùn owó àwọn ògùn àwọn ògùn idán àwọn ògùn idán ibẹ̀ lẹ́sìn máa gbọ́ ọ̀gá lẹ́sìn máa gbọ́ asin ẹ bá fẹ́ ṣe ògùn idán ògùn àlìjẹ̀nù ọ̀wá ní ọ̀rẹ́ rẹ̀ kan ni ìjọ wa ti ń ṣe súnà kò tí ì yí ọkọ sọ wípé no no no no no no no no ee níbi gbogbo tó ń sọ. a sì mọ̀ bóyá àwọn tó fi ní ọmọ àmà ní kò pè mí lórí ìkúkú mẹ́ tó pè mí bí ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ẹ̀ wò kò sí inú akẹ́kọ̀ọ́ mi tí mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ìsìn lọ́pàá akẹ́kọ̀ọ́ mi gan ni ẹ̀ wò nọ́mbà tẹ nọ́mbà tẹ tèmi nìyí ọkàn rẹ̀ lókè ṣàtẹ̀rì nọ́mbà tètè mí kò sí kò sí nínú kò sí ẹ̀rí jẹ́ akẹ́kọ̀ọ́ mi tó ní nọ́mbà lọ́wọ́ mi kí n wà tí àbá mi sọ wúrúwúrú òsì báwọn àti polisi yẹn ni mọ́ pè mí àwọn èèyàn míì níbi tó rí wọ́n ti burú dé tí wọ́n tà ń wá kí ni àbúrò ẹ̀gbọ́n náà ń ṣe ń kọ̀kọ̀ tátà tó súfì òfin ràn tí òfin mú àwọn èèyàn máa ń bi mílíọ̀nù àwọn ìbéèrè ìbéèrè ọ̀sẹ̀lẹ̀ mú yẹ́ wọ́n máa ń bi mílíọ̀nù àwọn ìbéèrè ọ̀sẹ̀lẹ̀ mú yẹ́ ẹ̀ẹ́n ta lè lórí ejò ẹ̀ẹ́n ta lè lórí ọká wàhálà ayé ti ẹnu máa wọ́rí ejò káàkiri máa wọ́rí ọká káàkiri nígbà ìfẹ́jọ̀ bá sàn ọ nínú oko ọba sàn nínú ogbó orí ìlú òpè ọmọ pé ejò ìṣe ẹran tó jẹ́ halal fún mùsùlùmí láti máa jẹ ní ti diabetes máa dorógbó máa jẹ àbèrè gbẹ́tíyé máa dorógbó àbèrè àwọn alágbo ni wọ́n ń tà kíní kan báyìí pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ báyìí ni gbígbẹ lọ́ọ̀rà ọ̀ọ́lọ̀ ọmọ ń korò ó wúlò fún typhoid fever náà ọmọ ń korò ọba ti bu díẹ̀ sínú ẹ̀kọ́ gbóná tó gbé tó mú so a regulate insulin ara rẹ̀. insha allah insha allah àtòrógbó ẹni tí diabetes bá mú ẹnìkan tí diabetes ló sọ fún mi wípé òun torógbó kí ọ̀rẹ́ pé orógbó òun ní kò máa jẹyọ kan lójúmọ́ òun sì dẹ̀ sí jẹyọ kọ̀ọ̀kan ní ojúmọ́ ẹ má kó lálàáfíà ọba ń wá káàkiri tọ́ kókó ọ̀rọ̀ ni wípé sheikh dìgbẹ́sà sí ẹ̀ ń sọ fáwọn oṣù wípé kí wọ́n yọ aṣọ títẹ́lẹ̀ kí wọ́n yọ ọ́ lẹ̀ wọn yọ ọ́ lẹ̀ kí wọ́n yọ sọ̀rọ̀tún ìfàtì lẹ̀ wọn yọ ọ́ lẹ̀ kí wọ́n yọ jáfì kàmọ́lì lẹ̀ wọn yọ ọ́ lẹ̀ ẹ kálúwà wọn yọ ọ́ lẹ̀ in fact recently recently mo tún rí kinní kan tí jákèmọ́lá bí kinní ń pè é ó ní àfáà kan ọwọ́ kálù àfùsẹ́mi sí yàrá ẹ̀ máa gbọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ kálù àfùsẹ́mi sí yàrá ẹ̀ máa gbọ́. Bom. Oh. ṣẹgbọ́ ẹgbọ́ lẹ́ẹ̀kan sí o bọ̀. ṣẹgbọ́bà ní ìsìn ṣẹgbọ́bà ní ìsìn àfà ńlá kan fọ́bí sẹ́mìtì yíya tó fi wọ kálúwà torí kí gbogbo omi ara ẹ̀ lè di àṣẹ kó lè sọ̀rọ̀ kó lè máa ṣẹ́ fọ́bí sẹ́mìtì yíya tó fi wọ kálúwà àlẹ́yìn oṣù fi ti ti bá yín ti <laughs> ti bá yín fọ́bí sẹ́mìtì yíya ó fi déjú mọ́nulé. kò bọ́ta kó o nulẹ̀ kò lọ kírun ọba ó wà ní fún seventy years imagine that sẹ́sìn nìyẹn ṣé ìsìláàmù nìyẹn wọn náà kọ́ ṣé ìsìláàmù nìyẹn sẹ́sìn nìyẹn ṣé wọ́n lè yọ kádùbà yẹn kúrò ní ẹ̀sìn wọn wọn ò lè yọ kúrò àbá ṣé bẹ́ẹ̀ ẹ̀sìn kádùbà rí ẹ̀sìn kádùbà ọjọ́ mẹ́ta ọjọ́ méje ẹ́ ọlọ́run bá ń ṣe sẹ́ẹ̀rì jìnnà ẹ̀yin náà bá lu seventy years nínú kálúwà ẹ̀ bá lu seventy years nígbà tẹ́ bá ẹ bọ́ tàbá ìṣerun yín yóò ti dà sọ́ba yìí ẹ̀ bá ti dàda síbẹ̀ seventy years ẹ̀wọ̀n ni wọ́n sọ yìí náà ẹ̀ tún gbọ́. Sọ́ǹgbọ́. Sọ́ǹgbọ́. Sọ́ǹgbọ́. Seventy years of hard work seventy years èmi kò ti pé seventy years èmi kò ti pé seventy years láyé seventy years ìyẹn déjú mọ́nu yàrá ṣẹ́sí ànẹ́bí nu ẹ̀sìn súnfì nìyẹn ẹ̀sẹ̀ ń pe súnfì kan ní súnfì ànẹ́bí. ẹ̀sìn súfì nìyẹn ẹ̀sìn súfì nìyẹn torí náà àfa àwọn nǹkan tẹ́ ẹ ní pé à ń ta kò ní súfì tẹ́ ẹ ní kí wọ́n yọ kò ní kò yọ kúrò ẹ̀yìn lẹ́ yọra yín kúrò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe yọra yín kúrò lójú ọ̀nà sọ fún wọn kí yọra wọn kúrò ń ṣé pé ẹ bá ní sọ fún wọn kí wọ́n yọra wọn kúrò ń bẹ̀ torí àwọn nǹkan tí ọ̀dà ti ń bẹ̀ ń bẹ̀ yẹn kò ṣeé yọ kúrò ń bẹ̀ tí wọ́n bá yọ kúrò ń bẹ̀ tí wọ́n yọ tán kò sì súnfí mọ́ súnfí ó sì máa bẹ lọ dọjọ́ àlèkìyàmọ̀ ni kórí ẹni tó dáálẹ̀ lè burú lódìdí kórí àwọn tó dáálẹ̀ lè burú tán yányán síwájú ọlọ́run wọ́n lè wu ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tiwọn tó ti yé sófì ò lè parẹ́ kìrìsìtẹ́nìtì náà ò lè parẹ́ judaism ò lè parẹ́ má dàbúrú lẹ̀ ni kò lè parẹ́ tó bá ti dálẹ̀ kò lè parẹ́. ìwọ ló yọrọ ẹ kó òun bẹ torí ìkòkò ọbẹ̀ àwọn kan nìyẹn nítawọn kan fi ń jẹun nìyẹn ìwọ ló kúrò ń bẹ. aláwọ̀ fún wa ti kò ń gẹ́rẹ́ pẹ̀lú ògùn ọlọ́run òní ní tuesday ọ̀la wednesday inshallah lọ́la máa parí iṣẹ́ ríru àfáàsìkú lẹ́tà fi pẹ̀lú ògùn ọlọ́run lọ́la yóò parí lọ́la ọ̀rọ̀ wa kan ti ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi aráàlú ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ni olólùfẹ́ mi ni sẹ́tíyé ọ̀rẹ́ mi ni olólùfẹ́ mi ni ọmọ ìyá mi ni mo fẹ́ ran òun náà lọ́wọ́ mo fẹ́ bá ti ṣẹ́rí wọ̀rọ̀ tó sọ nípa sufi mo fẹ́ bá ti ṣẹ́rí rẹ̀ oníkùránì ó lóun ní sọ̀rọ̀ sufi mọ́láyé òun ọlọ́rọ̀ sufi àsùfíyà àtàsọ́wùfù ẹ má gbèdọ́dọ̀ òun mọ́ òun ò ní dá sí mọ́ nígbà tí ọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ torí pé ah, ọ̀rọ̀ yìí ah, òun lè rí lò against alùsúnà òun lè rí ọ̀rọ̀ yìí lò against alùsúnà ọ̀yà bọ́ síbẹ̀ ọ̀yà ìgbé bọ́ta ọwá ń ṣe ṣẹ́rù burúkú wọ́n ṣe ṣẹ́rù burúkú wọ́n ṣe ṣẹ́rù burúkú wọ́n ṣe fún gẹ́gẹ́ bó ti ṣe ṣẹ́rù burúkú fún ti àfáàzìkò láti ṣàfihàn gẹ́gẹ́ bó ti ṣe ṣẹ́rù burúkú fún àfá ìmúrọ́nù ẹlẹ́hàá tó ní kùránì bá lè ṣe sẹ́rì burúkú fọ́rọ̀ yín èmi ò bá yín ṣe sẹ́rì tó dáa fọ́rọ̀ yín inṣàlá ẹ kú ojú lọ́nà á parí ti sẹ́rì tí àfá dìpínlẹ̀ ṣàfitọ́la pẹ̀lú ògùn àlọ́ bóyá next á ti àmì ní ìlú Ìwó inshallah ẹ bá lè ṣe àpọ́gàmù yìí o bá lè ṣe àrẹ subhanakallahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ara wa ni onídùúbí bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. tó fi máa ń ṣe rẹ̀

tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni tó lè kó tó yára púpọ̀. ó lè tó tó lè gbé látara ẹ̀ tó ẹ̀ yóò máa ṣe. náà ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó ń gbé tó kú máa bẹ̀rẹ̀ rẹ̀ ni tó kú máa bẹ̀rẹ̀ rẹ̀ ni ó lè kó tẹ́sí bá àkọ́rọ̀ ó lè wọ́n tó yára yàrá. ó lè ní pé ó lè ní ìgbàgbé ẹ̀rọ kù ó lè ní ìgbàgbé ẹ̀rọ kù pọ̀. láti rọra ó lè ní pé ó ti bá àtẹ̀rẹ̀ ó lè ní pé ó ti bá àtẹ̀rẹ̀ ó lè ní pé ó ti bá àtẹ̀rẹ̀ ara wa ni onítúbí ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà yí wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wàyí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wàyí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wàyí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wàyí ara wa ni.